àwa ń gbowó ríta kò káyé o. kò káyé agbowó kò káyé agbowó ríta kò káyé o. àwa ń gbowó ríta kò káyé o. kò àwa ń gbowó ríta kò káyé o. kò àwa ń gbowó kò káyé agbowó kò káyé agbowó ríta kò káyé o. àṣàbí ìyá èkó ó máa máa gbá sùúrù ṣòmọ̀ bó ṣe gbòòrìta ó gbọ̀ngbọ̀n àní bó ṣe gbòòrìta ó gbọ̀ngbọ̀n o má sáré mọ́tò lọ́kọ́lù kẹ̀kẹ́ àṣàbí o bó ṣe gbòòrìta ó gbọ̀ngbọ̀n mo ní ó gbọ̀ngbọ̀n bó ṣe gbòòrìta ó gbọ̀ngbọ̀n o àwa ń gbowó oríta kò kan yé o. kò kan yé. àwa ń gbowó oríta kò kan yé o. kò kan yé. àwa ń gbowó oríta kò kan ń gbowó oríta kò kan yé. ń gbowó oríta kò kan yé o. àwa ń gbowó oríta kò kan yé o yé. àwa ń gbowó oríta kò kan yé o. kò kan yé. àwa ń gbowó kò kan yé. à ń gbowó kò kan yé. à ń gbowó oríta kò kan o. lára tó lọ lóge o. ṣé wọ́n pé ilẹ̀ ṣáà ló ń bọ̀. àṣàbí ìyá èkó. bó ṣe gbòòrí ta kò kan o gbogbo ohun tó bá ṣe ṣẹ́ o ó ṣe wá ná sùúrù sí i àṣàbí ìyá èkó ohun ọwọ́ mi ò tó o máa fi gàngàn bá o nígbà mìíràn o kò kí wọ́ọ̀kì o ṣe jẹ́jẹ́ ìyá èkó torí pé kó máa wà lọ́dọ̀ o àwa ń gbowó oríta kò kan yé o kàyé. àwa ń gbowó orí ìta kò kàyé o. kò kàyé. àwa ń gbowó orí ìta kò kàyé. ẹ wá ẹ ṣe nọ́mbà láti tó ìlú ẹ ṣe nọ́mbà lẹ́jà kó tó ń bọ̀ ní ṣe nọ́mbà o ṣe nọ́mbà o kò sí wẹ̀rẹ̀. àwa ń gbowó orí ìta kò kàyé o. kò kàyé. àwa ń gbowó orí ìta kò kàyé. mi ò fẹ́ wà náà o mi ò fẹ́ wà náà ẹ ṣe nọ́mbà o ẹ ṣe nọ́mbà o kí ló ṣe é gangan náà kí ló ṣe é gangan náà wọ́n máa tẹ́sí mi wọ́n máa tẹ́sí mi kí ló

Àṣàbí ìfà èkó. Àṣàbí ìyá èkó. Àṣàbí ìyá èkó. Kámẹ́dà. Ẹ wù dájú, káyín mo fẹ́ gbé. Kámẹ́dà fẹ́ gbé jẹ́ mi. Mo fà kẹ́sì ta. Nínú adé tó lè gbé tiẹ̀ dání. Kò sí nǹkan kan. Wọ́n fi lè fi gbọ́n wò. Ṣé pọ́ wà náà? Dádì epo wà bẹ́ẹ̀ náà lè top up now. eh? you know I love you. Ẹ bá bá a. O ti gbá dádì pa. Wọ́n ló ṣe dà ló ṣe. Ẹ wo dádì, ẹ ṣàwòrà fèmí àti mọ́tò mi sílẹ̀ kájọ ra máa yọra wa lò bá ṣe ra ń yọra wa lò yẹn o. Ẹ wo, mo fẹ́ ṣe kíkan fún mi. Ṣé mo wípé sista mi complain sista fi délé lánàá ni? Kò sí pé mẹ́rin má mi pẹ́ ń tó bá gbé mọ́tò jáde kókó wọlé o kó mo jáde. Daniel ẹ̀bùn nìyẹn wà tiẹ̀. Àṣàbí ìyá Èkó. Madam, mo ìyá Èkó. Ṣé kìí ti bá mi sọ̀rọ̀? ti rí ìdíje kó yé mi pé ẹ̀dín ti ṣe kí ẹ tó kúrò bẹ́ẹ̀ máa fi ní sọ̀rọ̀ àyà ti ta mọ̀ pé náà wọ́n ti fi wúwo yìí ṣe wọ́n lè ṣàlàyé àwọn ọmọ ọ̀dà náà tàbí sí náà so àgbà omi owó ìdílé bá ti bá dé náà tí ẹ bá tún ní ìdẹ́rẹ́ tí so ọwọ́ yín kódà ní kókó sí báyìí sá. náà mo mọ mọ èyí tí wọ́n ṣẹlẹ̀ kí n ṣe tó lọ́nà máa fọ ìṣètò mi kò ní máa fún iṣẹ́ kí yẹn sì lè wúlò àwọn ti máa tún báwọn sọ̀rọ̀ pé ẹ̀ka máa fẹ́ láti ní ìgbà So for now, let's let it go. Àṣàbí ìyá Èkó.

ẹ jẹ́ kí n jẹ́ kí ìkọ̀kan ní òpó ìgbà mélòó la fẹ́ lò láyé tí gbogbo ń kàn ọ̀tẹ́rin ṣe báyìí six feet ní ilẹ̀ yìí mélòó ẹsẹ̀ mẹ́fà lẹ́fẹ́ lò kí ló dé gbogbo ń kàn kí ni anybody bí mú un àyè ikọ́ náà ní gbogbo wa a nígbà tí máa bá a jà kí náà jà fún a nígbà tí máa jà kí náà jà fún kí náà bá a jà fún kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀. ṣé àmà no be so ah ah you know say we no be person wey dey cause wahala anyhow we no dey cause wahala now no be this kind no be this people wey wey dey. ẹ ẹ ẹ ẹ ṣáyé òwe bàjẹ́ ìṣojú ọ̀gá. ọ̀gbẹ́ni kágbá alẹ̀ kí ló dé wọn fún mi lóhùn. bí wàá fi ṣe wàá ẹ̀ka mi ṣé wàá lè bá mi sọ̀rọ̀ tí wàá ṣiṣẹ́ wàá lóyún ìjókòó ni ṣé àti àtiwọ́n náà wà ní. ee ee ee mini gown tẹ bá ti wọ mini gown ẹ máa mọ nǹkan tẹ́ ń ṣe o ìfẹsìn náà ṣe tó bá dẹ̀ ti ń sọ̀rọ̀ máa mú ọkọ tó nǹkan níwájú chairman àfìwàpè ìfèsì náà sọ sí ẹ̀yin fọlófọló tẹ bá ti ń fọlọ́ lórí Instagram tẹ bá ti rí mí ní gan ẹ má fọlú ẹ o ìfèsì náà fọ. ọ̀gbẹ́ni fẹ́ gbọ́dọ̀ alẹ́ ò fi sọ̀rọ̀ ojú kan jábọ́ ìjẹ̀bú àbájá lọ́dà kí ni gbogbo èsì rẹ̀. ẹ wo ẹ wo mi ò lè pèpè sí mínísù ẹ rẹ má ṣe tẹ̀lé. màmí ní ti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbà jẹ́ kí jẹ́ kí nǹkan kan yẹ yín kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ìkọ́ náà ni gbogbo wa ẹ má jàmọ́ bá a jàmọ́ kí là ń jà fún. ẹ tó bá ti fogun tó ti fọ̀tẹ̀ ní gáràjì máa lè kúrò bẹ́ẹ̀ ni. ilé agbógun fọ̀tẹ̀. ó yẹ ìdíje ìdíje máa ń lọ ìdíje ìdíje. Yeah. no? tàbí èkó ẹja mọ̀ pààrọ̀ ṣáàmà ń tíra ìlú à mo gbé e fún wọn ọpọlọpọ wọn lára wà tí ò bá sáwọn àlè àbí bébì kí ló ní mo sọ. wàláì tó bá lè yàn dà wàláì ṣáàmà ẹ dà tó bá lè yàn wà òkè wàláì ó wà òkè ẹ̀yin náà ti ẹ̀gbọ́n náà. àwọn onímọ̀ọ́rọ̀ ṣe kí ni everybody ṣe kí ni everybody gara síbẹ̀ àwọn ọkùnrin ṣe kí ni àwọn ọkùnrin wà òkè àwọn obìnrin wà òkè ẹ̀yin náà wà wà àwọn ọlọ́kadà ní àwọn obìnrin gara kọ́kí ni agara bíi ṣíkìnà fẹ̀ bíi olóńgbò wàhálà ìṣáwọn yẹn ṣe nọ́mà ó ṣe nọ́mà bẹ́ẹ̀ bí bọ́ọ̀dì wàhálà ẹni tó bá sọ pé kí ni kò dùn lóhùn náà àbí kò tẹ́wọ̀n lọ́rùn kó lọ bá bíṣ kó lọ ṣe kí n lọ sí òun lọ ọlọ́run. wàmẹ́ wàmẹ́ ṣáwọn ṣe bẹ́ẹ̀ sọ́mà ẹ̀yin òun wáyé ń fẹ́rẹ́ wáyé ń gara ó ń gara gbogbo ẹ̀ ṣe dáwọ́lé ń dùn. sọ́mà nuwo ló ṣe dáadáa ó ṣe fónílé ó ṣe fàlejò bàbá ẹ̀ ní chairman yìí tẹ́lẹ̀ ah, alákànní mi ikú màbọ́lá jẹ́ o ikú ò mà dá o ẹ ìgbà tá a kàn ní mi tó jẹ́ chairman bíbá gbogbo wa la mọ̀ náà àmọ́ itú tó pa ní bíbá yìí náà àbí gbàdé àkànní ọ̀run ẹ̀ o ibi táwọn àtẹ́lẹ̀ ṣẹ́kọ̀ọ́ tóbi ju bíbá yìí lọ mo béèrè lọ́wọ́ ẹ̀bùkọ́ ládàáni lóhùn. amen màmá ẹ máa ń fọkọ̀ owó kí n bára èrò ọjọ́ yàn láti ti lọ tí wọ́n ti bá tí wọ́n ti parí sọ́ọ̀sì wọn nínú gbogbo owó ìdí yìí nìyẹn ṣé màá rọ ọ́ bẹ́ẹ̀ sọ ah. ah. ah, fún ṣáàmà o kàn ń pariwo kí lọ jẹ ṣáàmà kí lọ jẹ ṣáàmà ṣé bí ṣáàmà ṣe yí sí nìyẹn ṣíṣe ṣáàmà wà nùgbé àwọn tó jẹ ṣáàmà wọn máa ń bẹ̀rẹ̀ látòrí mọ́ọ̀lù ẹ̀ kọ̀dọ́tọ̀ mọ́ọ̀lù ẹ̀ wọ́n máa di dírẹ́fà wọ́n máa gbé dírẹ́fà wọ́n máa bọ́ sí dánfó wọ́n máa lọ́kadà wọ́n máa máa gbowó títí ọkọ̀ wọ́n máa gbowó dánfó owó lóòdù owó búkì kọ́tọ́ wọ́n rí pé ọmọ náà ní ní gáràjì wọ́n á ní fọlọ́ jẹṣẹ́ wọ̀ ṣé jọba yìí sì bẹ̀rẹ̀ ni. ṣé kò jẹ chairman gáràjì yẹn ìwọ náà ṣáà mọ ọkọ mi ọmọ itú tó ti pa sínú gáràjì yẹn àbí dàdí ìbẹ lọ́rùn ọmọ itú tó ti pa ẹ ẹ wọ nítorí a fi wà pé ó kàn ń ṣe garagara káàkiri ni inú ẹ̀ tiẹ̀ máa ń bí mi wo bó ṣe ń ṣe nì èmi mo wà ń bẹ̀ mi mo wà ń bẹ̀ eh, eh. tí wọ́n bá takú ẹ̀ bọ́mọ̀ pé wọ́n lẹ́nu èkó eh. òun lẹ́nu afẹ́nu hmm. gbára ẹ̀ sílẹ̀ wọ́n lè dànù ẹ jẹ́ ṣámánù. àṣàbí àṣàbí ọlọ́run máa ń jẹ́ fojú sunkún mi ah. ṣùgbọ́n tẹ̀mí kọ́ ọlọ́kùnrin tó ní. ebi ò ní fojú sunkún ẹ̀ ebi ò ní fojú sunkún ṣé màá dáàjò ṣe fẹnu jẹ o láwọn sàmánù uh, national nǹkan burúkú làwọn ní bá wọn pọ̀ o ọmọ à ń ná oògùn bíi èmi dẹ̀kẹ́ ò ná oògùn bó ẹ̀ eh, àfìwà pín ó yà wèrè gan. tàbá wà mí tì báyìí tàbá mí tì gbogbo àti jókòó báyìí àti wọn mọ pé rọ́bà ọmọ bí kí mo ṣe máa ń bú ẹ̀bùn ni mo dákẹ́ bẹ́ẹ̀ ni èmi dákẹ́ mú ara mi máa tutù mọ̀ tàbí pé wọ́n bomi sí mi lára mo mọ̀ ní wọ́n pé eh, ó ná oògùn o eh, ó ná oògùn o ológun o ológun ọba gbowó dé yàrá gbowó wá láti bí politics ọba gbowó dé báyìí àti gbogbo à máa fún wọn five hundred máa fún wọn two hundred ọba ti gbódà bẹ̀rẹ̀ ṣe é ẹ máa lọ a máa gbọ́ bẹ́ẹ̀ yà ń lọ tí ọmọ pàṣẹ ló fi ń sọ̀rọ̀ ni. ìrọ̀lì ah. ẹnu bó ṣe lẹ́nu lòun náà lẹ́nu kò ní kankan kò ní kankan á fi wà pé kò ní kankan. ẹ kú ọbẹ̀ jàre ẹ náà yẹn lóògùn ẹ alọ́lọ́ọ̀gùn tó bá jẹ́ bẹ́ẹ̀. ẹ ẹ lọ́mọ ẹ̀fọ́ la yà mí lọ́mọ ẹ̀fọ́ tó bá yà mí wèrè nígbà tèmi lọ ni. wọn ní yẹ wèrè lágbára Ọlọ́run ó dé ní ya wèrè ó mú nǹkan tí máa ṣe ṣòro màá wá mú ẹsẹ̀ mi méjèèjì màá wá nà síta máa nà síta ni o o máa dépò ṣe àmàlù yẹn mo mọ̀ pé tí máa débẹ̀ tí wọ́n bá débẹ̀ èmi náà máa yan báyìí ni ìyá ṣe àmàlù ìyá ṣe àmàlù. o ò lè rí nǹkan gidi o ò lè rí náà kó ní lọ́bẹ̀ ìyá mi ni ẹ tó bá sẹ́kù máa mẹ́sẹ̀ síta má lè ṣe mú mi wá ti tẹ́kẹ̀ ṣe ó kà ní ṣẹ̀kẹ̀ máa dùn mí ètò ojú èkó ọmọ sọ́sọ́ bí owó ọmọ olóòwe tí ò sọ lóye àbàdéyẹ sọlá aṣọ ṣìmọ̀ èyí ọ̀ṣunṣun wà ó sì ń lu ọba èkó àwọn ìlànà àjọ ẹ lójú. Eh? gbogbo àwọn ọmọ báwọn ọ̀yá àwọn ṣàmà nìyẹn eh, àwọn ọ̀yá àwọn ṣàmà yóò fi ṣe nǹkan gidi fún wọn wọn gbé wọn lamẹ́ríkà yẹn ni mo. lọ́dẹ jẹ́ iṣẹ́ àlẹ́ ti yẹn lọ́tọ̀ eh. àwọn kan gbogbo àwọn dáńfó tó máa ń nọ́bà dàn wọn ná Ògbómọ̀ṣọ́ tó ń lọ́dọ̀ yẹn àwọn jẹ́ ṣe àmà wọn wọn máa dùn fún àgbọ̀lẹ̀ gbogbo máa kó àwọn a àwọn akọ̀ràn máa gbowó àwọn ṣe oríran mi mò ń ṣe àwọn talẹ́ fẹ́ pa. ọkọ̀ sẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ máa lọ́wọ́ jọ máa tẹ̀lé ẹ̀ ọmọ akí ẹ. àṣàbí yìí èkó. èkó àṣàbí àdé. ẹ̀kọ́ rẹ̀ ní sí wọn. àṣàbí yìí èkó ẹ̀tún rẹ̀ ní sí wọn. àṣàbí yìí èkó ẹ̀tún rẹ̀ ní sí wọn. àṣàbí yìí èkó sùúrù ló lè ṣe o. bàbá hmm. mo wá sábì ọgbà yín ni hmm. mo dẹ̀ fẹ́ kí ọgbà yín kó gbà mí. àkínlẹ́ni ni mo sàn kàmú kíkan ẹ ṣàmọ ibi tí mo ti ń tajà yẹn ẹ mọ itú tí big daddy tó pa lórí gáràjì ibi tí mo ti ń tajà yẹn látìgbà tí ọkọ mi ti kú wọ́n fi ẹ̀tọ́ mi wọ́n fi ń dùn mí lèmi náà wá jókòó mo rorí mi bàbá mo wá rò ó ah! mo ní màá tàn yín wá péyìn náà lè lè gbà mí bàbá ẹ ṣàánú mi ẹ rà mí kalẹ̀ nísìnyí mo wá rò bàbá ọmọ mi ẹ ṣáà mọ ọmọ mi èkó. eléyìí ọkùnrin o. ẹjọ bàbá ni mo ṣe wá bá yín mo fẹ́ kẹ́ bá mi rò lágbára mo fẹ́ kí òun náà kó dépò ṣé a máa nu big daddy. àṣàbí yìí kò. ibi nìyẹn bàbá. àwọn àgbàbọ̀ wọn lè yẹ ọmọ ní gbọmọ wọn ní kẹ̀rẹ̀ báyìí ní gbọmọ ọ̀run mìlá fọkàn rẹ balẹ̀ àbí èsè mi lọ́jọ́ ògiri òsàlẹ̀ èmi tí mo ní wọn òṣògùn kàmọ́ tí mo pọ̀ tá àmì pa lójú oorun èmi aláàánú èèyàn tí fi májèlé èrò fọ̀ àwọn agbèfẹ́ ti bá rí mi bínú kókàn rí nǹkan nípa lọ́sálá kejì ni èmi ìjẹkújẹ mi kú mo tí ì ṣe nàmùnàmù ní nǹkan kan èmi àfọ́kù ìgò tí ń dúró ti kọ́ra ti kọ́ra ẹni bá gbẹ́sẹ̀ lé mi ẹpọ́n ní ògbé bẹ́ẹ̀ bọ̀ sílé fọkàn rẹ balẹ̀ ní òru lágbára. ṣe rí ká ní kì í ṣe pé táìmù ti lọ ni màá lọ mu wá ń sìn tó bá dọ̀la màá mu wá ewu ṣé èmi ọmọkùnrin tó bàlágà dáadáa bóyá mo lè fún níbìkan ní gáréjì lẹ kó máa gbowó. n ò gbé ńlẹ̀ yìí. ìyá Eh, ọmọbìnrin kan. Yìmí. Eh, ẹ fún mi lọ́mọbìnrin yìí òun náà wà ní ti ọlọ́kadà a máa já tíkẹ́ẹ̀tì àwọn ọlọ́kadà dẹ̀ máa gbowó owó gidi mà ní tẹ́ bá rí owó tó àwọn ọlọ́kadà yẹn máa ń kà lálẹ́. sójú ẹ̀ ṣèṣì gbéyàwó ni àmọ́ òun àtọkọ ẹ̀ tí wàá kó lọ Ghana. Ah. wọ́n ti kó lọ Ghana. kékeré nìyẹn bàbá ẹ obìnrin báyìí ó máa gbòòrò mi tí ọmọ mi èkó tó bá fi lè di chairman gáràjì ẹ eh? ẹ wọ́n dáràn. èkó ti bẹ́ńtì kú ò lè pa. Ah ògbọ́n tí àwọn ìyá mi sọ fún mi ni wọ́n ní arápámájà ló kọ́ tá a pé kú wọ́n ní aríkọ̀ǹkọ̀ máa wọ̀ ló kọ́ tá a pààrùn àbójútó àkọ́kọ́ ló kọ́ tá a pèsè àsì ikú ò ní pa o. ẹni bá ní kọ́ mọ̀ rẹ má dorí ipò tó ń sọ yìí igbe ara òun làrá máa tó wọ rẹ̀ igbe ara ẹ ṣe bàbá mi àti ìbò fún mi. bàbá lọ́rẹ̀ mi wá lọ́rẹ̀ mi wá. ló ṣe o. bàbá ọmọ mi tẹ ní kí lọ mú wa òun ni èkó lorúkọ ẹ. ìyá ẹ yóò dáa fún ọ ọlọ́lá àlùbáríkà. ìwọ yìí. bàbá ẹ jọ mo wá bẹ̀yìn ni bí èkó bó máa ṣe di chairman gáràjì òun ni mo fẹ́ because a fi wà pé tó jẹ́ chairman ń bẹ̀ tó o bá ti rí èkó ní ìjọ kan wàhálà ni fún un ó tẹ̀ tí wọ́n ń gún èmi fún ara mi gàràgàrà báyìí ni ó ń gùn wá gan-an ó ń gùn mí ó dẹ̀ ń gùn gbogbo wa ni ó dẹ̀ ń tẹ̀lé bàṣàbàṣà ni ẹ jọ bàbá bàbá bẹ́ẹ̀ ṣe lè bá mi ṣe kí èkó kò di ṣáàmà òun ni mo ṣe wá bá yín o mo dẹ̀ mọ̀ pé ojú ò ní tì mí. àṣàbí yìí kù. bàbá. ọmọ tèmi ń wò yìí súra rẹ̀ kò ṣiṣẹ́ lábẹ́ èèyàn bí ò ṣe kò mọ̀ ṣiṣẹ́ síra rẹ̀ èèyàn ti ń dárò àbí olórí ni. Ah. Ah. ọ̀dà ọ̀dà tó bá mi lójú oní ní tá a bìlẹ̀ rè. Hmm. ìyá mi ọ̀dúndún o ìyá mi ọ̀dúndún ní ìṣòro kẹ̀ríkẹ̀rí ọ̀rọ̀ èkó ni mo wá bá yín sọ o lóòótọ́ ó joyè tá à ń sọ yìí ẹlẹ́dàá rẹ̀ rọ̀ mọ́ kí n mọ̀. Hmm. <laughs> ẹ káre ẹ ṣeun ẹ ṣeun ìyá àwọn àgbà bọ̀ wọ́n ní èèyàn níṣọ̀rọ̀ ìjẹ̀ṣà ó má jobi tó gbó káká wọ́n ní bí abáṣọ̀rọ̀ níṣọ̀nà ìrọ̀lọ́ kára mi àwọ̀ lára rẹ̀ ẹ̀yìn ọmọ mi fọwọ́ dẹ́lẹ́dàá rẹ̀ mi sọ́ńkórì mi àfírí orí mi àfiré ẹ̀dá mi àfiré gbogbo tí n bá dáwọ́lé ọ̀nà ni kò jẹ́ fún mi yóò dà fún ọ̀nà rẹ la ó ti jẹ́ sí àmọ̀nù mọ̀ pàṣẹ níbi tó wà ní. mọ̀ pàṣẹ ọmọ aláṣẹ ní ọmọ pàṣẹ ìyẹ́kù ìyẹ́kù eh, <laughs> ìyá sí àwọn ọkọ rẹ balẹ̀ ó kàn tẹ̀ wípé ìwé ah, ìwé mo lè ṣe fún ọmọ yìí o. <laughs> Eh, eh, mo rántí kan àwọn bàbá mi ló ní àmọ́ lẹ́yìn ló kàn máa wá tó bí orí ẹ̀kún òye tìnàkì lẹ́yìn gbígbẹ eh, àtòrí ọ̀ka gbogbo ẹ̀ yóò máa bí ẹgbẹ̀rún mẹ́wàá. ẹgbẹ̀rún mẹ́wàá hmm. ten thousand bàbá agbára kan. tó bá jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ti ṣe o àmọ́ ìwọ náà bá ṣe ẹnu rẹ lánàá mo bẹ́ẹ̀ nìkan sọ pé wá sáde nìkan o ṣé o ti gbọ́. aṣọ ìyá èkó ọ <laughs> mi wá níwọ̀ ni ṣáájú mi mọ́kàn rẹ balẹ̀ ẹ̀wù kẹ́kọ̀ọ́ yẹn bẹ́ẹ̀ méjèèjì. ṣé ó máa wà bí pẹ̀lú yín tàbí. yóò tẹ̀lé ń lọ yóò padà wá ní. tó bá máa padà wá kó wá kówó ń dání. ọ̀la ń gbà yẹn. tó bá tẹ̀lé ọ̀la ó bá ti yé bó ti yọrẹ. tàbí kájọ wá ni. ok ẹ ṣe bàbá ẹ ṣe ṣé àwọn ni mo pàṣẹ lọ àná mo pàṣẹ láti sìn mo pàṣẹ. ó máa ń ba nǹkan jẹ́ sùúrù ló lè ṣe o. gbogbo tó yẹ ká ṣe pátápátá ni mo ti ṣe sílẹ̀ àmọ́ a ṣe kan lójúmọ́ wọn. ẹlẹ́ẹ̀kejì àjìní tó wá lẹ́lẹ́ẹ̀kejì mu gbẹrẹ ni o a sì yípo bàdí rẹ ni tó wá rí gbẹrẹ tí mò ń sọ yìí oògùn <laughs> ní abẹ́nú gọ̀ǹgọ̀ oògùn ní abẹ́nú gọ̀ǹgọ̀ ẹni tá a bá lò fún Ah, kò lè mú jẹ ọjọ́ kú rẹ̀ péńjọ náà lọ jòmẹ́tọ́ kò lóògùn mọ́lá ń gbàyè jọun ògùn mọ́lá olóògbòdo kẹ̀rí lójú ogun. ẹ ẹ máa ń gbórí kìí. ò gbọ́ dáadáa ìyẹn ògùn mọ́lá hàn bó ti lágbára tó gbẹ́rẹ́ òun làwọn baba ńlá mi fi dọ̀bálẹ̀ fún tó èkó. sáyà bàbá yín ṣoògùn kan. a ah, ah, níṣẹ́ mi ògbórí kìí ní fúnra mi ni tó bá gbọ́ iná ń jó ògiri òòsà èmi tí mo ní òun òṣògùn kàmọ́ tí mo pọ̀ èmi aláàánú èèyàn tí fi májèlé rò fọ́ wọn wá gbé pẹ́ntì bá rí mi bínú kó kàn rí nǹkan mọ́ pa ẹ̀rẹ́ sára kejì yẹn bá tán kó má gbé nóòfò lọ́sọ́dọ̀ Olódùmarè tó wá lélẹ̀ ẹ ò ní kejì tí wọ́n sì fún ọ láàjì tí wọ́n sì fún ọ wọ́n kàn gbéra kúrò nílé àárọ̀ kó lọ́sọ́dọ̀ sí àmọ́ ọ̀nà kọ̀ọ̀kan kì wọ́n kàn dọ̀bálẹ̀ kó gun òjò páyà rẹ̀ kanlẹ̀ dáadáa kábíyèsí o. <laughs> ṣé mo ṣe pé tí bá dọ̀bálẹ̀ fẹsẹ̀kẹsẹ̀ ló máa kú wọn yìí ṣe bẹ́ẹ̀ ṣáàgùn sí yàn ó padà sílé rẹ̀ náà ìdátẹ́gùn ó fẹ̀ sí bí ìṣẹ́jú mélòó kan <laughs> àṣàyẹ́lú bá dé yóò bá jọ́ lọ́run pé bẹ́ẹ̀ ni kò jù bá ń lọ kò jù bẹ́ẹ̀ lọ ọ wá rí mm, májẹ̀ntàn sórí òun tí mo sọ yìí arápámájà ni o tó bá gbọ́n pé arápámájà ló kọ́ tá a pé kú àríkànkàn máa wẹ̀ ló kọ́ tá a parun àròjù takoko ló kọ́ tá a pa àwọn ìyá mi òṣèlú mọ́nìgà ní tó bá dojú ìjà kan àfikún mẹ́jọ rẹ̀ gbé wọn mú gbẹ̀tẹ̀kì tí ò ní kú kankan mọ́ lára rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ jẹ́ ká bá wọlé ká lọ sí tójú mọ́mọ́. àwa ń gbowó oríta kò kan yé o kò kan yé. àwa ń gbowó oríta kò kan yé o kò kan yé. àwa ń gbowó oríta kò kan yé o. ẹ má rò ó ẹ má rò ó bá kọ̀ bá wa ẹ má rò ó tó ń lò ó ló ń tó kó bá wa ìwà ńlá kò ń sàkíyèsí kan ẹnì máa ń mọ̀ ọdún ẹ̀tọ́ wa pẹ̀lú wa ó lè pọ̀ lójú ṣùgbọ́n mo tó wà ní ẹ̀pẹ́ jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni òun lé nígbà tá a jà bá a fọwọ́ pẹ̀lú ṣùgbọ́n ìlú ẹ̀jà ó ń fi èròjà lẹ́yìn ṣubú lẹ́yìn dìbò ní ìgbàjọba bá pè ọ́ láti wá kó ìgbẹ́kẹ̀ mọ́bi tó wọ́n wà. mi ò hmm, fún ìgbẹ́kẹ̀ mọ́bi tó wọ́n wà ibi tó fi yín sí ẹ̀kọ́ mi tó fi yín sí láti wàhálà yín sí pé ọ̀kadà ló yẹ kẹ́ wà ní ètò ìkọ̀ ń ṣe bí máa ń wà ló yẹ kẹ́ wà ibi tó wà àwa la mọ bẹ̀ṣẹ̀ wà là ń kiri fà àwa la mọ nǹkan tá à ń jẹ́ bọ́lẹ̀ ní ilé pàwọ́ fún bàbá ṣiṣẹ́ ìjọba bí a kà ń lásìkò politics àmọ̀ nǹkan tá máa ń gbàgbọ́ látòkè máa ń tóbi gbọ́ gbọ́gbọ́ yóò wọ̀ sẹ́yìn a ń ṣe dàpọ̀ bí ọmọ tó káyọ̀ la ṣiṣẹ́ kò sí ètò òbí kan tó ẹsẹ̀ mẹ́rin tó wọ́n kó bọ́ọ̀lù ẹ̀yìn tó ṣe nǹkan kan mo ló pọ́mìsì wọ́n ṣe tọ́ ìjà fún wa pẹ̀lú tàbí wọ́n lè tàn mí bẹ́ẹ̀ tí mo gba gáàdì lọ́wọ́ àpò láàrin ọ̀sẹ̀ tó bá tọ̀ làwọn mọ̀tò fún ìrìn àjò. girls òṣìṣẹ́ yìí nǹkan tí ẹ̀gbọ́n mi sọ fún fáàmù ẹ̀gbọ́n mi ò ní parọ́ fún yín láì wá ẹ jọ ẹ bá wà fọwọ́ sí wọn kẹjọ kẹjọ mi dé kó ṣe àwọn àtẹkẹjẹ ọmọ ẹ fúra ẹ sẹfù èkó a sọ pé gbogbo nǹkan tó sọ látàárọ̀ àmọ́ ṣé tí wọn náà bá débẹ̀ o ò ní bí ìṣe wa bí a fi wà pẹ̀ na the paint cat ní ọdún nídùú ẹ̀ ẹ̀ tó dùn mí ní ìdílé ṣé kò ní betray trust wa. àlọ́ kí lè betray gbowó oríta kò kan o. kò kan yé. gbowó oríta kò kan o. kò kan yé. gbowó oríta kò kan yé. à ń gbowó kò kan yé. à ń gbowó oríta kò kan yé o ọkàn bẹ yíṣẹ fún tó ó lọ sin ara wa fi dọ̀bálẹ̀ fún ìyá burúkú ọlọ́wà. bàtà àwọn gẹ́ọ̀sì ẹ̀rọ kan sọ fún mi gan kéré mà lè mí pè wọn bàtà pé náà tí wọn á san ó yà mí lẹ́nu because èmi ò believe pé irú ẹ̀kọ́ yẹn máa ṣàn kọ́tọ́ fẹ́ kí la máa ṣe ń sìn because wọ́n ní kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kò tẹ̀ síbi tí mo ti lè dọ̀bálẹ̀. èmi lè kó fẹ́ áfùgùn dọ̀bálẹ̀ fún fẹ́ṣà àtàyà àjọ̀nàgbélọ̀ tiẹ̀. ẹ kì í ṣe ọmọdé ìlú wa kì í ṣe ọ̀rọ̀ ọmọdé ṣùgbọ́n àwa mẹ́tẹ̀ẹ̀ta làwa mi tá à ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ ti di ọmọdé tó ní tóun bá dàgbà ni orí ẹyẹ ilé yẹn owó ẹ̀jẹ̀ kò ní jẹ́ kó dàgbà. ó yẹ dàgbà. bọ́tà tó ti yé wa bóyá kaba yín àwọn security àtàwọn boys kọ́ tó pọ̀ ju. <laughs> sẹ́kẹ̀ gbàgbé ọ̀rọ̀ ẹ̀ máa wò àná ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àní mo sọ fún ẹ pé ọmọdé tó ní tóun bá dàgbà oyè ẹyẹ ló lòun máa máa jẹ oyè ẹlẹ ẹ ló dàgbà fẹ́rẹ́ lẹ́ẹ̀kún ni ah! mo mọ̀ nǹkan máa ṣe fún. ṣé a máa ní pé iye kan lára bá wọn kò ju mẹ́ta lọ ìjàpá yẹn níbo àti ìwọ gangan tó jẹ́ rere. mo ní kẹ́ fọ̀ ẹ́ lẹ̀ àmọ́ nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ ẹ̀. àwa ń gbowó orí ìtàkùn kan yé o. kò káyé. àwa ń gbowó orí ìta kò o. kò àwa ń gbowó orí ìta kò káyé. à ń gbowó kò káyé. à ń gbowó orí ìta kò o. a fi wá pẹ̀ ọ̀gá lọ́jọ́ ọ̀gá lọ ọ̀gá mi international ọ̀gá mi àkọ́kọ́ arabic mo gbà fún ẹ màláìka tó ń bẹ́ràn tó ń béèyàn ànábìtọ́ náà ń fòrè wọn afúnilówó afúniláṣọ abániwáṣẹ afúnilóúnjẹ ọ̀gá mi mo gbà fún ẹ gbogbo aṣọ ló ní bàtà ọ̀gá mi ọ̀gá tó jọ̀gá lọ àbíngéèjì bíbọ́ọ̀dì àtẹ́lá tó ń fa tẹ́lá ẹgbẹ́ mo gbà fún ọ̀gá mi ọlọ́run gbogbo àwọn ọmọ tó mo lóyà wọ́n tó lóyà ní wọ́n ti ṣàbòsí gan wọ́n ti sọ ọgbọ́n wọ́n ní kí má yà bọ̀ ọ̀gá mi wọ́n ní kí ló ṣe fún mi mo ní ìgbọ́n sí wọn lẹ́nu mo fẹ́ sọ̀rọ̀ it mi tán ọlọ́run pàtàkì ọlọ́run lọ́ta bá ṣe àmà èmi iṣẹ́ yìí tí mo dẹ̀ mọ̀ mo wá òkè tó wá bẹ́ẹ̀yìn pé kẹ̀kẹ́ dárí jì mí àtàyè yanjú ẹ̀jọ́ ọlọ́run parí ìjà gáàmì ẹ̀jọ́ tó ọlọ́ ẹ̀ má bàa. tó bá tọ owó dọ̀ mi bàbá bí kí n sáré kí ló ń ṣe hmm. ah, ọ̀gá tí àlọ́ fẹ́ máa fi oògùn dọ̀bálẹ̀ fún. ọ̀rẹ́ mi má ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ tẹ̀ tó bá dọ̀ ó dọ̀ tán nìyẹn mọ nǹkan tó ń dọ̀ ife sí nà dọ̀ tó bá fi pè wíyá o lè wá látàbẹ̀tẹ̀ kó a fi lẹ́bù ìjọba lẹ́fùwà fùwà pè nọ́mbà wán ó wà ìsìnkúnlá mẹ́wàá ló àlàra ìyá ẹ̀ wíwí ẹ̀ abẹ́ bàtẹ́ tó wọ ìwọ́n kan fún ilé ìkan lára sẹ́kítírì ìwọ lóòótọ́ nǹkan tó lórí burúkú yìí ṣe ó tó kéèyàn pa instantly bọ onídàáka fowó yọrọ tẹ bá ní kọ́ pa á sìn tó bá lọ kú wọ́n ń ṣe ká fún olórí burúkú ẹ̀ lọ́pàá tó bá máa lo one àbí five year orí ẹ̀ máa kú. ọlọ́pàá kẹ̀ ah. lẹ́kùn yìí ni bọ̀bọ̀ yìí lò ó gbogbo area commander gbogbo dp àdúgbò ló mọ̀ tí bá fọwọ́ ọlọ́pàá báyìí tí wọ́n máa dàgbà lálásán wọ́n máa fi bí ẹ̀ lẹ́nu sẹ́yìn yẹ́n bá fọwọ́ ọlọ́pàá lẹ́fà lẹ́wà lọ́wọ́ ká bójú ìyá ẹ̀ jẹ́ ọ̀rọ̀ the second so ẹ jẹ́ ká gbọ́ but ẹ̀yin boys ẹ̀ tí ì ti fọ́kọ̀ ọ̀pọ̀ ẹ̀ sẹ́yìn. ẹ̀yin alẹ́ mo pè yín nítorí èkó ọmọ àṣàbí ìyá èkó ni mo ti pè yín ọ̀ka ìṣerúkúrú wọlé ọ̀ka ìṣerúkúrú wọlé ètò ìṣèràngbọ̀dọ̀ dáná àgbọ̀dọ̀ dáná ẹ̀rọ pèsè ọ̀nà fi mọ́ta ní ọ̀gùn tíjọ́ tayọ̀ báyọ̀ fi mú mọ̀rẹ̀ owó gbódù gbogbo tó bá ṣẹlẹ̀ pátá ni ẹ jẹ́ mọ̀ ẹ ṣeun. ṣe aṣàbí èèwọ̀ ọmọ ìjẹ́ èèwọ̀ ni èèwọ̀ ló jẹ́ àmọ́ ọ̀nà àbáyọ wà o kò ṣáà ti ń kù awo ẹgbẹ́ gbogbo ẹnu yìí yẹn sọ̀hún ẹgbẹ́ náà òṣì yìí yẹn sọ̀hún awo òṣì awo ọ̀dàdà yìí awo burúkú nìyí ẹgbẹ́ wípé ìkó ọ̀sẹ̀ ti kù sẹ́sẹ́ ni mo sọ ọ̀rọ̀ tó tóbi bẹ́ẹ̀ fún yín ìgbà tó bá bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ yóò ṣì yí ẹ̀sùn fún mi sáà ti kù rafiu ẹ̀jẹ̀ ń tẹ̀mí mọ́lẹ̀ àgbàyà ni ẹ́ rafiu àgbàyà àgbàyà ni ẹ́ mo ti ẹ gbé mo ti ẹ gbá owó láti jọ yìí rafiu ẹni bì ni ẹ wọ́n bá lójú ni. màá gbà á tí gbogbo bá ti lè ṣe ètò ọ̀daràn ọ̀rọ̀ sọ̀rọ̀ ìyá ìyá òṣìlá ọ̀dọ́wọ́ ìyá ọ̀dọ́wọ́ ọ̀dọ́wọ́ ọ̀dọ́wọ́. àṣàbí ìyá èkó sùúrù ló lè ṣe. Thank you àṣàbí èkó mi fẹ́ yẹ gáàjì mi mọ́ o ti gbọ́. wọ́wọ́wọ́wọ́wọ́ ìjọkíjọ tó bá tún rí ìwà àti ọmọ ẹ ní gáràjì lásán a máa bójú ìyá yé jẹ́ ojú fẹ́ fún ayé. sẹ́mọ̀ ló ń sọ̀rọ̀ ẹ ti rẹ ti gara sẹ́mọ̀ pánìkì fún yín sẹ́mọ̀ rẹ pàṣẹ kí n tún sẹ́mọ̀ pípù yìí lára àlè mọ́ fọ́ fún yín àti yá àtọmọ. ẹ wá bẹ̀rẹ̀ grand yín. ẹ gbọ́dọ̀ jẹ́ kó wọnú kọ́páàdì. bẹ̀rẹ̀ grand yín wọ́n ti gbẹ́lẹ̀ wà tó mú ẹ tọ́mọ́tò rí ẹ ń bì àmọ́ sí yín. ẹ wá lọ ṣe ẹ lọ ṣe ẹ lọ ṣe ẹ àti máa jọba tọwọ́ ẹni jọba tọwọ́ ẹni ẹjẹ́ kó yẹ yín. Oh, I love everyone. I beg now, I beg, I beg. don't do like this now ọlá ayé mi ò kílẹ̀ léyìí báyìí. a fi mí náà jọ ẹ lọ́la jíde ẹgbẹ́ má gbàmí jàre ẹ̀yin náà lè fa ogun kan tó ń ṣẹlẹ̀ á gbẹ̀bí kọ́lá pọ̀ lọ́pọ̀. Ó yẹ kí wọ́n lọ máa bá mi bẹ̀bẹ̀. Ẹ̀mí náà wá yẹ̀yẹ̀ báyìí. Mo bọ́ ṣe yẹ̀yẹ́ mi. Wọ́n tún tì mí, ọmọ tó ń tó kọ̀ọ̀kan wọ́n tún nà mí. Èmi Bukola Bukola ṣé kò tó yẹ kó sọnù ayé o kí ni má di gáràjì mọ́ àìkú ah, má bọ́lá jẹ́ o akọni àdè akọni mi. Ah, ah, àṣàbí ìyá èkó àṣàbí ìyá èkó sùúrù ló lè ṣe o sùúrù ló lè ṣe o. ìrira kìtà kó dá ọkọ o. ọ̀kánjú àkọ́ lè ṣe nǹkan o. ó máa ń da nǹkan rú. ó máa ń ba nǹkan jẹ́ ló lè ṣe o sùúrù ló lè ṣe o gbàdúwàdù kó lè dá òkọ o kìràkìtà kó lè ṣe òkọ o sùúrù. ṣàbí ìyá ètò. how are you? I'm fine, sir. How's the day? Fine. I think for the day. Okay, sir. Okay. Yes, sir. Doctor, ẹ ti ń mọ́mí ẹ fọkàn balẹ̀ mo ní kẹ́ lọ get police report wa. yes we've tried our best. ah ah doctor police report bá wo police report ewu tí máa dé ọ̀dọ̀ ọlọ́pàá wọn ò ní fún mi ní police report o ìgbà yẹn ni wọ́n máa máa tìmí síbí tìmí sọ́wọ́n ọ̀rọ̀ ìbọn là ń sọ ẹ doctor ẹ ṣàánú mi. we are talking about life mọ́mí ẹ try to get police report please. Hey, eh, doctor ìgbà mi treat ẹ. so nurse wọ́n mi sọ fún Dr. Banjo tó mi ò ní fẹ́ lórí sí wọn náà. good night ìyá ètò. dókítà dókítà. ló lè ṣe o. dókítà dókítà dókítà. sùúrù o. kìrìràkìtà kó o ọ̀kánjú àkọ́ lè ṣe nǹkan ó máa ń da nǹkan rú ó máa ń ba nǹkan jẹ́ sùúrù ló lè ṣe o sùúrù ló lè ṣe o. Lálùwàbí kò lè jọ ọmọ mi ló wà bí. owó ṣá ni wọ́n tún yìn níbọn èkó lọmọ mi o èkó lórúkọ ẹ o. ọmọ ẹ tẹkẹ èkó Babátúndé ni o ẹjọ ìṣàánú mi wọ́n ní ká lọ gba police report wà tó bá rí police report wọn ní tírìtì ẹ ẹjọ ẹpù mi. ọmọ ó ti tó ṣe ti gbọ́. kò sẹ́ni kankan àfẹ́mi náà ni àtọ́ lọ́rùn ẹjọ́ ọ̀rọ̀ ìgbọ́lá lọ́wọ́ ìtẹ̀lé ẹ ṣe ẹ ṣe ẹ bá sọ fún ọkọ bá mi tọ́jú ẹ ẹ jọ ẹ ṣe o. kìràkìtà kò lè dá òkọ́ o wàdùwàdù kò lè dá òkọ́ o sùúrù ló lè ṣe sùúrù ló lè ṣe. Àṣàbí ìyá Èkó. Àṣàbí ìyá Èkó. Àṣàbí ìyá Èkó sùúrù ló lè ṣe o sùúrù ló lè ṣe o ìràkìtà kó dà ọkọ o ọ̀kánjúwà kó lè ṣe nǹkan o ó máa ń da nǹkan rú. ó máa ń ba nǹkan jẹ́ sùúrù ló lè ṣe o sùúrù ló lè ṣe o gbàdúwàdù kó lè dá nǹkan o ìràkìtà kó lè ṣe nǹkan o sùúrù. pẹ̀lẹ́ èkó. tẹ̀lé àwọn bíbù ẹ̀ àwọn bíbù ẹ̀ ó dẹ̀ ṣì wà láyé. èkó fìyẹn lẹ̀ kákàrà ah. ẹ̀ yá òun ní ti tèmi àlàáfíà òun ni mo wà á ta o má tún gbé yẹn wá o gbàgbé ẹ o. mo ní fún wọn lẹ́nu ah! mo ní gbà. èkó wà. ẹ̀dùn ìgbà wo lọ ìgbà wo lọ mọ àbí wa ni. Ah, wọn lé wa ń bì í kíkàrẹ̀ yá o tí gbé yẹn wá o àbò fẹ́ pa mí ni ègbò tó fẹ́ pa mí ni tó fẹ́ pa mí kí n máa lọ ni. ayé sòrò ayé ah. sòrò bọ́fà dúdú ẹlẹ́bẹ̀ẹ́ ó ti jẹ lọ́wọ́ wọ́n ní kò gbàgbé ṣe bí wọ́n ti ṣe tiwọn ò tiẹ̀ máa dúpẹ́ tó tẹ̀ bá ti kú nǹkan ẹ èkó kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí wọ́n máa ṣe wo tó yẹ kó máa dúpẹ́ oní òní fi wọ́n lẹ̀ onígbà onígbà kí ni ǹjẹ́ gbàgbé ẹ̀. mo lè ti wúwo dẹ̀bi ṣe gba ọkọ wa. iṣẹ́ máa bá mi dúpẹ́ kò yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ dókítà ṣe mí lóore. dókítà yẹn ọ̀pọ̀lọpọ̀ dókítà yẹn lára ẹ̀ òun ló máa help mi èkó ah, ọpẹ́ ni ṣá ọpẹ́ ni. Hmm. I'll ah, give you another chance to be there. Ah, mami, ah, iye kò mú mi gbà ó, ah, mú mi gbà ó. Èkó. Ẹ pè é bàbá mi wá, mú mi gbà mú mi gbà Èkó. doctor wọn ti sanwó hospital bill wọn. ẹ ẹ má wọrí ìmọ̀ bá wọn clear. ìwọ ah. ló máa fún tẹ ra. ẹ ṣe doctor ẹ ṣe gan ni ah, ọlọ́run á ṣe nínú ọṣẹ yín o ẹ ṣe gan ni ah, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọn máa ṣe o àwọn ṣe gan ni ọpẹ́ ni ẹ ṣe. dadi mo ti sọ wípé kẹ ẹ má wọrí náà kí ló dé tẹ tún stress ara yín wá síbí báyìí. wọ́n náà lọ sọ wípé mọ́tò wà ìnọ́dà náà à ń ṣàwà gbé kí n drop ẹ sílẹ̀ rí. ẹ wọ dọ́jú ṣé mi lè tẹ̀kẹ́ ara mi ni ah, mi ṣe bíbí náà. no kò sí bó ṣe lè dàgbà tó bébì ṣì ní alọ́dọ̀ tèmi. ọ̀pọ̀lá ẹnu ẹ̀ mẹkáníìkì wa gbé. ọ̀pọ̀lá àṣàbí. ibi ni àṣàbí ni wá gbọ́ sí o. Ah, ọmọ mi ni èkó ló náà gbé wá síbí báyìí. èkó ni òbí súnkànmí ló ń jẹ́ èkó. súnkànmí ni. Daddy, do you know sọ̀rọ̀. kí ló fẹ́ kí n sọ ẹ́ kí ló fẹ́ kí n sọ. ṣebí ọ̀rọ̀ kan ló wà lẹ́bàá ìwádẹ́ at least nǹkan tá à ń wà ní owó ìfowópamọ́ àbáyọ nínú gbogbo nǹkan tó wà lẹ́yìn. ṣó fẹ́ kí n tún lọ sí school ọmọ yẹn ní tẹ̀mù yìí kí lọ́ọ́ máa dọ̀bálẹ̀ kí n máa rárá lórí owó school kí n máa bẹ̀ wọ́n kò sáyè fún yẹn mọ́ o kò sí àyè fún yẹn mọ́ ni mo sọ fún ẹ kò sí àyè fún yẹn mọ́. ìyá sọ́kọ́ mi ṣe sùúrù ó ṣàmọ pé kí ní ìkúnṣẹ́ pé báyìí ló ṣe rí tẹ́lẹ̀ wasn't like this before nǹkan rí bó ṣe rí ó rí bó ṣe rí náà nìyẹn wà á dẹ̀ tiẹ̀ ṣe fún mi lásìkò díẹ̀ ó tiẹ̀ wà á jẹ́ òun ló jẹ́ kí n jáde yìí mo ní mi lè jáde síbi tí bá jáde náà ni owó máa tó kú wọlé. eléyìí tó ti lọ látijọ́ nǹkan ọ̀sẹ̀ tó kọjá lọ́sẹ̀ méjì ṣọlá wọn mú bọ̀ ni iye owó oúnjẹ òòrì fi sílẹ̀ ṣọ́gbọ̀n skul wa fẹ́ fi kalẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ nulẹ̀ dá mi lóhùn wò ó jẹ́ sọ fún ẹ èmi ti ṣetán láti lọ pẹ̀lú ọmọ mi ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn mi ò ráyè gbogbo òṣì tó ń ṣe yẹn mọ́. mi ò sí sùúrù lérè ọlọ́run ṣògo ni mò ń lọ kó tètè ya gbọ́ àwọn ẹgbẹ́ mi wà ta wọ́n gbádùn wọ́n wọṣọ ìgbà èmi wà bíbà yìí mo rá bàbà mo rá bàbà mo kúkú ọkọ kalẹ̀ mi ò ráyè gbogbo yẹn mọ́ òun mo ní kí sọ fún ẹ tí bá dẹ̀ lọ mo lọ pẹ̀lú ọmọ mi ni kò dẹ̀ sí tó lè dá dúró. lówó nǹkan ọmọkùnrin ẹ̀ ń le ẹ́ ọmọ tábílẹ̀ gan àti ìtọ̀tán o tún fẹ́ dá wàhálà mi kalẹ̀ eléyìí tó kó mi sínú ẹ̀ mi ò tíì bọ́ nínú ẹ̀ ṣé o fẹ́ kí ló máa tọrọ oúnjẹ kiri fún yẹn ni. ìyá sọkọ mi má ṣe bá ìfòmìnà kò rí bẹ́ẹ̀ n kò kò mọ̀ pé gbogbo tẹ́sán tó wà láàrin mi àti nǹkan pé kàtẹ́ ṣiṣẹ́ lẹ́yìn kó fi lórí gbogbo kí yẹn fi kó fi wálẹ̀. ayé tẹ́ńsán yẹn ò ní da tẹ́ńsán tó mú ẹ tí kinní ẹ le ẹ òun ló máa fi kọ́ sóbì òpó náà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èèyàn burúkú ni ẹ ìkàdẹ̀ ni ẹ ṣọ́run ẹ sí mi ni o fẹ́ báyé mi jẹ́ ni. ó dàbí domestic violence tó ń pariwo yẹn ọ̀dọ̀ mi ló máa ti bẹ̀rẹ̀ tí bá fọ́ orí ẹ̀ fún ẹ wo níranú èèyàn yìí kà yìí kà ṣọ́run ẹ sí mi ni. mo fẹ́ jáde pé mo fẹ́ lọ mo fẹ́ lọ rí àwọn. ṣàlàyé pé kí ni ṣé báwọn ọkùnrin ẹgbẹ́ ṣe ṣe ni wọ́n ṣe yẹn ni gbogbo wọn kúrò lára mi jọ ó fi five hundred naira ẹlẹ́fẹ̀ẹ́ mi àtọmọ́nu lé ṣé five hundred naira lèmi àtọmọ́ fẹ́ jẹ ni. nǹkan ṣàlàyé fún yín pé ah, kó tiẹ̀ sì ṣe sùúrù kó ṣe díẹ̀ ah, tẹ́ǹtẹ̀ jáde kí n wá owó kí n. sọ̀rọ̀ ló sọ lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ló wà lẹ́nu tí ó lọ́rọ̀ lẹ́nu láti sọ o fi five hundred naira lẹ́fẹ̀ẹ́ mi àtọmọ́ nulẹ̀. five hundred naira wàá sì fi La lálásẹ̀pọ̀ kí tó fi dé dáàsì nǹkan tí mo ní ìmáìgbìn yẹn ni mo ṣe náà. lálásẹ̀pọ̀ ṣé lálásẹ̀pọ̀ làwọn ẹgbẹ́ fún àwọn ìyàwó wọn jẹ́nu lé ni ó dàbí torí mo ti ń bẹ ní sùúrù pẹ̀lú ẹ̀ mo ti ní sùúrù jù pẹ̀lú ẹ̀ àbí ìgbà táwọn wà kọ́ kí ni tiwọn kí ni tiwọn kí ni tiwọn ẹ wá dá sí ẹ ní sọ́nu lẹ́jàre ibi tó bá lọ lẹ́dàá jọ lọ ní nìṣó ń bẹ̀ five hundred naira ẹ kí ni gbọ́dọ̀ ọ̀rọ̀ kẹ́mọ̀ bẹ̀ ṣeré ni níṣọ́nulẹ̀ níṣó níṣọ́nulẹ̀ five hundred naira lẹ̀ fẹ́ẹ́ bàtọ́ mọ́ olóògbé. Ah, mo gbàgbé nǹkan bíi ti báwo mo ń lọ sí ilé. mọ́mí sọ mi wọ́n ti kó lọ lánàá wọ́n páàkì mọ́tò síta wọ́n dẹ̀ kó. mo gbọ́ ẹ sọ̀rọ̀ sókè kí ló ń sọ mọ́mí wọ́n ṣe kí ni. wọ́n páàkì mọ́tò síta lánàá wọ́n dẹ̀ kó èrò sínú mọ́tò wọ́n dẹ̀ tilẹ̀. mọ́mí sọ mi páàkì ẹrù nínú ilé ẹrù ilé ó wá páàkì sínú ó kó lọ. àṣomọ nǹkan tó ń sọ ṣá. wọ́n ti wá kó o wọ́n ti mú súkọ̀ mi gbọ̀dá ni o mú súnkàn mi dání. wọ́n jọ lọ ni. ah tèmi gbà mí wọ́n mú súnkàn mi kó ẹrù nínú ilé. wọ́n àṣọ wákà fún yín ló ti lọ. ah báyìí gan-an gbà báyìí wọ́n ṣe lọ nílé. ah tèmi gbà mí. ọ̀pẹ̀lẹ̀ fún wa olúwa ṣe mí lóore. yes sir. olórin kan kọrin ó ní bí ire ló bá mọ̀ ọ́n ṣe òun kò jára mọ́ tó bá ṣe pé ìkà náà ló bá mọ̀ ọ́n hù ó ní kò tẹra mọ́ ọ́n orúkọ ọmọ a máa ro ọmọ ń gbà nínú orúkọ tiẹ̀ ló rò ó tí kì í bá ṣe oore tí wọ́n ṣe fún ẹ̀gbọ́n ẹ̀ ìjókòó yìí bá máa wáyé lẹ́nu mo kàn máa ń sọ fún yín ìpè ní ẹ̀gbọ́n lọ́kùnrin ibi tó wà omi ò mọ́ ṣùgbọ́n mọ̀ kó wà pẹ̀lú ìyá ẹ̀. tó bá ṣe pé ń gbà tán gbé wá sọ́sìpítù bí dókítà ṣe takú ìpè tó wọn bá rí police report ní sí ẹ̀rọ tí wọn náà bá stand lórí point yẹn tẹ́lẹ̀ mi bá béèrè ẹ̀ tó ti gbé kóòkì tó débẹ̀ ṣe mọ̀ pé ìjókòó yóò yí wa yára. àwọn olókùn àwa máa gbókùn tí wọ́n wá lọ a ní mọ̀ pé ara wa ní èso ti ń mo ṣe dọ́kítọ̀ mo ṣe gan ní lórúkọ mo ṣe mo ṣe. gbogbo yín bá àrídùnnú mi nìyí kò sígbà tí n bá jókòó tí n bá kọ̀ọ̀rọ̀ àti gba ìlú ìwà lùdùn abẹ́rẹ́. ẹ fìgbà kan bà mí nu jẹrè ẹ̀yin náà ní rí ìbànújẹ́ láì táyé bá ń jẹ ayé tí bàbá ń jẹ ìgbà àṣàbí èmi ọ̀kan làwọn rèé àlàyé. sí rẹ pé nígbà tá a jọ wà mí ò rí just one thousand naira fi sílẹ̀ fún ẹ láti fi jẹun. ó gbàgbé wípé ọlọ́run ló máa ń ṣe gbogbo nǹkan. tí ọlọ́run bá sọ pé òun dédé bá ní kán ẹ̀dá tó máa ní kó má rí bẹ́ẹ̀ wọ́n láyé òsì. ọlọ́run wá fún mi láwọn àrídìmọ́ ọmọ wọ́n gbà mí lóde kátẹ̀ wá sọ páyé dòdì àárọ̀ bẹ̀ fi jẹ̀kọ èmi rò pé yẹ pé awolé yẹ kó gbà wọ nígbìmọ̀ lásìkò náà ṣèbí ohun tí ọkọ bá ní ó yẹ kó jẹ táyà ohun táyà bá ní ó yẹ kó jẹ tọkọ but no you just decide one day lè ṣe bí mo lọ ìwọ ló sọ ọmọdé ìdí tó dábàá ilé náà. because one ọmọ tó tí ò rẹni sọ fún un pé kí ló ń ṣe ń bẹ̀ yẹn. wọ́n máa jáde máa wá ti di àti mu tiẹ̀ lọ ọmọ yẹn wá jáde gbọ́ he ó dúró níta nígbà ní compound wọn ó yọjú kí ló ń ṣẹlẹ̀ níta kò rẹ́ tó máa dá dúró ó díjọ́ kan ṣe gate ó yọjú ìgbà tó tún dijọ́ míì òun náà bẹ̀ sí ní lọ lórí street from there ó máa bọ́ sọ́dá street á bọ́ ó bọ́ sọ́mọ̀ gbòòrò nìyẹn torí kò sẹ́ni sọ pé káì àṣàbí gbogbo ọ̀nà tó ń kó lè gbà ṣẹ̀mí èmi lè ṣẹ̀wọ́ ṣùgbọ́n pàtó mo gbà ṣẹ́ gbà náà náà ó yí ẹ̀ tó bá wà ìlú wọ̀tẹ̀kadó tí ò bá sì kò sí ni o èmi dáríjì ẹ̀ ṣé mi ò mọ̀. That is okay. It's okay. Ah, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjókòó yìí nítorí pé. Uh, oore ọ̀fẹ́ ńlá òun la rí gbà dáàdì ẹ ṣe gidi gan ni agbáyé àkàlẹ iṣu ọmọ àjùmọ̀ jẹ fún wa ọlọ́run ní bà yẹn nínú jẹ́ um, ọlámídé kí ni nǹkan tó fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àǹtí mi kò sí nǹkan kan tèmi fẹ́ sọ níwọ̀n bàtẹ́ ti wà lórí ìjókòó nǹkan tèmi kọ̀ mọ̀ ni pé gbogbo nǹkan tẹ́ bá ti sọ pátápátá báyìí òun làbẹ́ gé ní tèmi o mi ò ní nǹkan tí mo fẹ́ sọ mi ìwà lè sọ táǹtí mi bá fẹ́ sọ ọ̀rọ̀. ẹ wọ ẹ̀yin dáàdi gẹ́gẹ́ bá ti ń ṣe sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ní ipòkípò tẹ̀dá bàbá rẹ̀ ká ṣáà máa dúpẹ́ ẹ lè lé bọ́dà súnkàn mi bẹ́ẹ̀ yẹn torí tó bá ṣe nǹkan kan sìn tó bá béèrè orúkọ wọn á béèrè sọ ni orúkọ yín lọ́ṣẹ̀ ń jẹ́ ẹ tó bá yá wọn máa wá náwó ọmọ kìíní kan ni ọmọ kìíní kan ni ẹ máa dáríjì wọn náà ni. thank you darling god bless you. dadi ọ̀lẹ̀ ti gbọ́ yẹn àfi bí ẹni pé ó rí nǹkan tó wà nínú mi in fact mo fẹ́ lè sọ pé ẹnu mi ló gbà sọ̀rọ̀ bọ̀dá Súnkànmí wọ́n máa lọ síbi tí wọ́n ń gbé gbogbo nǹkan tó bá wúlò nínú ẹrù wọn kàn lọ ṣáà ìfá àtàjọ máa lọ gan ni pàápàá tó bá dẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan tó wúlò bẹ́ẹ̀ ẹ fi gbogbo ẹlẹ́ pátápátá kọ́ máa bọ̀ nínú ilé yìí kí gbogbo wa máa gbé papọ̀ kéké bí ọlọ́run ṣe ti kọ́ as one big happy family that is just what I have to say. Your wish is my command. That's my daddy. <laughs> Thank you, daddy. Thank you. Àṣàbí ìyá Èkó. Àṣàbí ìyá Èkó. Wọ́n ní ẹnu ọ̀sẹ̀ ń bá sí ìyá Èkó. Àṣàbí ìyá ká sọ pé non appearance má lè ní ìfọkànbalẹ̀ díẹ̀ káwọn ọmọdé ní ìfọkànbalẹ̀ pé o lè stand anything time nígbà tó wá níyẹn lọ́wọ́ tó fi gáràjì ló wá pa àlọ́ end up sí ṣé o tó dáa kò sí ìwà àwọn tó ń wà ní gáràjì sìn wọn ò ṣe jàgídíjàgan ètò ìdákọ̀wé adé treasurer tó ṣe náà wọ́n ti mọ́ra láti ṣe é pé àṣeyọrí. Mm-hmm. anyway we belong síbẹ̀ ṣe anyway we belong síbẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ dáadọ́ kan tó bá pa ìlú lẹ́yìn ìgbà. yes everything ti set tó bá kàn ti dàrú ọ̀la ká máa lọ lókun mo dẹ̀ ní bílíìfù pé lágbára ọlọ́run máa fún un. okay sir. Mr. thank you, àṣàbí ìyá èkó. àṣàbí ìyá èkó. ní ọ̀dọ̀ sáré débẹ̀ ẹ ní ọ̀dọ̀ sáré débẹ̀ ẹ̀wọ̀n pé ẹni wá gba visa amẹ́ríkà báyìí ẹ̀wọ̀n pé ní ẹ̀ máa ń dùn ààrẹ ti gba visa amẹ́ríkà mi kàn ju bíléètì wọ́n á pé kì í ṣe shopping kí ni àwọn bá bá àwọn bá náírà kì wá bá suit àwọn bá jákẹ́ẹ̀tì yẹn òun ti yẹ tí wọ́n máa dán òun yẹn lásán ilé ìfowópamọ́ pa ni wọ́n mọ̀ pé à àbí èkó ti wọlé <laughs> ó ti yé ọláyẹpọ lásìkò mi lẹ́yìn máa ń pè mí ní nígboro àbá èkó ni. Ah, ọlọ́dúnkọ̀mí honestly you are a character ṣẹ́ni tó bá jẹ́ pé a ti mọ̀ yín tipẹ́tipẹ́ ni ọlọ́run àti máa force yín kẹ́ lọ ṣe fíìmù because you are just too funny ẹ fẹ́ ṣe shopping lọ sí America yín ò possible now. Ah ó <laughs> ń ṣaṣọ tó wọ̀ ń bíbà iná ń wọ̀ lọ́n besides àwọn èèyàn tó bá ń bọ̀ látọ̀hún yẹn ló máa ń raṣọ wá sí bíbà yìí ẹ̀ lè raṣọ lọ sọ́hún náà. Mm. ah ọ̀rẹ́ yóò mọ̀ mi <laughs> ah n máa pọ̀ bọ̀ ṣé àmọ́ ọmọ mi ni àbí gbogbo nǹkan máa ń wo nígbà láti jọ wà á nílége olóyìnbó làwọn àbúrò mi ah ọmọ mo pọ̀ bọ̀ gbẹ́gẹ́ ti máa ń bọ̀ báyìí ti máa ń bọ̀ báyìí ìrọ̀lú mẹ́wàá ni máa tẹ̀lé mi wọ́n á máa sàmì èkó ní èkó ọmọ sọ́sọ́ bí owó àwọn olóyè tí ò sọ lèrè mo wá jẹ lọ fà ẹ ẹ mọ mi ló fà wọ ilé ìwé pé kì ṣe bí àwọn ọmọ ní fíìmù yẹn mo kí tó wà ní Dubai àbọ̀ tó wà l'Amẹ́ríkà gbogbo àwọn Amẹ́ríkà ló ń pe bí o ti ẹ àìfà ara. ẹ ẹ wò ó kó dìgbà tẹ bá sọ pé ẹ fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín pé ẹ fẹ́ travel wọ́n máa rí lórí social media pé ti travel. ẹ tún sọ pé tẹ bá rìn ẹ wọ́n máa ń káwọ́ sókè àwọn wo ló ń káwọ́ sókè àwọn tí ó bá wà lẹ́nẹ̀d ló máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa máa rìn tí wọ́n máa káwọ́ sókè nígbà tí ṣe pé èèyàn ya wèrè. sọ́yà alẹ́ ẹ̀kọ́ ní lẹ́nẹ̀d ló máa bí. ẹ má lọ wá bí kò sí ní two weeks time ní sìn máa wà ní àbúrò. gbogbo ìtẹ̀jẹ̀ fi máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ kákàkiri tẹ̀jẹ̀ fi máa announce kiri yìí ọlọ́run ẹ̀kẹ́ fi nǹkan ah, <laughs> ok ẹ mọ̀ kan ẹ mọ̀ gan ṣẹ̀rí iṣẹ́ ìtẹ́yìn nìkan máa fi lọ dá ṣe ṣọ́ọ̀bù yẹn ẹ ẹ ṣe jẹ́ kí gbogbo àkókò jọ̀dọ̀. Hmm? ẹ ẹ wò ẹ jẹ́ kí èmi lọ bá yín ra gbogbo nǹkan tẹ́ bá ní. èmi tún máa fi owó mi mi nígbà wọn náírà lọ́wọ́ yín máa bá yín rà fúnra mi ṣẹ́ gbọ́. òòrà ah, láti sọ ogun ẹ náà ẹ jẹ bọ ẹ ẹgbẹ ah, ẹ má tẹ̀lé mi àṣé ah, kọrí ìyàkọrọ mọ tí ogun ara máa lọ ẹ jẹ́ kí èmi nìkan lọ nná mi nípa dé àrùkọ àwọn abidjan náà gómìnà ẹ̀kọ́ gọ́mìn débẹ̀ mọ̀ mi kàn ń sọ̀rọ̀ ọmọ pé èèyàn máa ń rántí àtẹ̀yìn mi kàn ń rántí ni okay it's okay it's okay eh, please let him be eh? ẹ fi bọ̀dá súnkọ̀ mi sílẹ̀ nígbà tí òun ṣe pé ọmọ kékeré ni wọ́n ẹ jẹ́ kó lọ síbi tó máa fẹ́ lọ náà. gbogbo nǹkan gbogbo nǹkan ọmọdé mi da jù yìí lọ gbogbo nǹkan ó máa sọ̀rọ̀ dáadáa ẹ̀rọ ẹ̀ máa tutù ó máa ti dáadáa ó bí wọ́n mú ṣọ́ṣọ́ fún mi ó ní kọ́ ló máa ń mú sí mi lápò ẹ̀yìn sì wọ báńkà báyò eléyìí ó máa ń dókòó lé bàrà ẹ̀ ẹ̀ ọ̀sùn ó máa ń lo padlock báyìí bẹ́ẹ̀ nìkan ló máa ń ṣí pọ́ọ̀sì ẹ̀ lẹ̀. ẹ bí ìyá èkó bí ìyá èkó sùúrù ló lè ṣe o. ti yé mi pé níta ṣé mo ìwà ọmọ amẹ́ríkà ni mí mo dẹ̀ á pé mi ò lè lọ bẹ́ẹ̀ yẹn just like that kí máa ní kankan ní máa ṣe fáwọn pípù yìí kọjọ́ ṣe fún mi pọ̀ gùn àwọn tí ò lè wojú mi pé bàtà ìjẹ́ ṣe mí léṣe gan tí màá ṣe pé màá lọ sí amẹ́ríkà máa rí i pé bí àṣeyàn ti lọ mi ò dẹ̀ tó ń ṣàṣe ìgbẹ̀mọ́pẹ̀yìn ò kì í ṣe ọmọ ọ̀tá ẹ̀ ń ṣe ọmọ gáríjì àwọn skul yìí ẹjọ́ tó lọ lọ wà lè fi lè ẹ̀kọ́ mi mo fẹ́ ká ṣe lónú gò ládàá mo fẹ́ ká débẹ̀ ká lè yìt bọ̀ nínú àwọn tó máa yìt mo fẹ́ kí èèyàn kan wà ń bẹ̀ wá fura pé yẹn ẹjọ́ tó lọ ń mi kí n pa kí n tó lọ sí Amẹ́ríkà tó ìtẹ́ ọgbọ́n mi ṣe wá bíbá ẹ̀ẹ́pù mi ẹjọ́ kí ni mo lè ṣe. bàbá ẹ̀ níṣòro àá mọ̀ yín a lè fọ́ fún yín gan-an ẹ ní any problem irinṣẹ́ wà ńlẹ̀ tó bá jẹ́ ti irinṣẹ́ ẹ kàn fún wa ní date time ká máa lọ síbẹ̀ confam ṣiṣẹ́ ẹ fún mi. no doubt i need nǹkan tí o lè ní as usual na na normal thing be say guys dey do we settle am every every case you understand just give us low down that no be issue dm everything like pictures area and uma however i know my show you assignment well just give us the address then we map out the eh, rest. Confirm, confirm, confirm. Okay, kò sí wàhálà wá jẹ́ tiẹ̀ ẹ̀ máa sẹ̀ǹdẹ̀ sí ẹ̀yìn ọmọ pẹ́yìn náà ni mo ní kíní ẹ̀ lọ́wọ́ máa sẹ̀ǹdẹ̀ sí máa ṣe everything sí kò sí wàhálà bọ́ ní ọjọ́ tí mo ní pọ̀ mọ́ bí àwọn kọ́ta fẹ́ ṣe inú gbọ́dọ̀ ju tí ìdí sí pé wọ́n á di four days wọ́n á kó òun rí bọ̀ máa sẹ̀ǹdẹ̀ sí nínú ìpìlẹ̀. no worry now no fit disappoint you now. wà túbọ̀ tán ẹ wò àtúbọ̀ ẹ wà túbọ̀ tán ẹ wò lẹ́wò. o. ìbànújẹ́ rẹ o. àwọn ọmọ òwúlò mọ ìwọ gan òwúlò gbogbo yín ò wúlò mọ́ ẹ wò lẹ́wò àwọn ọmọ ò wúlò mọ́ ìwọ̀gàn ò wúlò mọ́ gbogbo yín ò wúlò mọ́ ẹ wò lẹ́wò. òun gbogbo láyé yìí ò ló ní èrè o òun gbogbo láyé. ẹ wo àtúbọ̀tán ẹ wo àtúbọ̀tán ẹ wo àtúbọ̀tán ẹ wo lẹ́wọ̀ ẹ wo àtúbọ̀tán ẹ wo àtúbọ̀tán ẹ wo àtúbọ̀ tọ́ ẹ wo lẹ́wọ̀. ìyá ọmọ rẹ̀. ìbànújẹ́ rèé o àwọn ọmọ òwúlò mọ́ ìwọ̀gàn òwúlò mọ́ gbogbo yín òwúlò mọ́ ẹ wò lẹ́wò sùúrù ló lè ṣe o ìràkìtà kò dá ọkọ o ọ̀kánjúwà kò lè ṣe nǹkan ó máa ń da nǹkan rú ó máa ń ba nǹkan jẹ́ sùúrù ló lè ṣe o sùúrù ló lè ṣe o àdùwàdù kó lè dá òkọ o kìràkìtà kó lè ṣe òkọ o sùúrù ló lè ṣe. sùúrù ló lè ṣe. àṣà bíi àìkú. àṣà bíi àìkú ìyá tó bí ọmọ èkó sùúrù ló lè ṣe o sùúrù ló lè ṣe o kìràkìtà kò lè dá òkọ o wàdùwàdù kò lè dá òkọ o. adébísí aya òkúlùgà àṣàbí ìyá òkun iṣẹ́ ọpọlọ àṣàbí ìyá ojú òní tiẹ̀ o àṣàbí ìyá òní òun gbégbé bí òṣèlú ọmọ o àṣàbí ìyá èkó àyà òkúlùgà o princess. Àṣàbí iye. Princess aya Òkúnuga o, òkú iṣẹ́. Àṣàbí iye Èkó.